يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم أعانكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما ما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọgbọ́n ni fọba dẹ́dà tó ṣe wá ní mùsùlùmí a ń tọrọ àlèfín ìkírá ti gẹ̀rẹ̀ fán náà bí sallallahu alaihi wasallam ẹni ọba dẹ́dà rán láti bá máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé aláwọ̀ bá ní sàlẹ̀kún kí a nábi wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ agbànjọ́ kàlìkíámà ọkí ànábì ọkí àwọn ará ọkí àwọn sọ̀hábà tó ọba kí ànábì tán tó ọkí àwọn ará ọkí àwọn sọ̀hábà nínú àtọ́ọ̀tọ̀ kẹ́ pẹ̀lú ànábì jáwà mẹ́o bàbá àti ìyàwà jí wọ́n wà mẹ́o àwọn àfá àwọn amákíwà jí wọ́n wà mẹ́o àwọn ayáwà àwọn ọmọwà jí wọ́n wà mẹ́ntọ́ kẹ́o àwọn ànáwà àwọn ọ̀rẹ́wà jí wọ́n wà mẹ́ntọ́ kẹ́o Quran Foundation síbẹ̀ náà ni al amana Quran Foundation aláwọ̀bà ni dúó tí kò ní jẹ́ kọ́rọ̀ yọ dárò ọwá ń bẹ̀ ó ń kálukú wa ní ojú rẹ̀ làwọ́ o kọjú ọkọ̀ dákun ó lówà fún ọ̀nà rẹ̀ jálẹ̀ kọmọ lówà fún ìbínú ẹ̀ ìjẹ́ ni a sọ̀rọ̀ nípa rẹ̀ bí i dìnlá ni a dìde nítorí pé 10 to 12 ni wọ́n pè fún àwákàtí méjì ṣùgbọ́n náà àwọn fáàtì wọn kọ́ wọn tí wọ́n bá ṣẹ̀wà a tún bínú wọ́n ní nǹkan kan tí wọ́n fẹ́ sí lẹ́nì mo wá gbáyọ̀ndá lọ́dọ̀ wọn mo wá sàdé pẹ̀lú ògbọ́lọ́n ma débàdàn tún tàà ti padà so in dánú ọmọ mi tí mo wá tẹ́ pé mi mọ̀ wẹ̀ torí wípé bí wọn fún wọ́n wá jókòó tán ìyàwó ni so ẹ̀yìn àwọn ilé kò sí dára pẹ̀lú wa àwọn náà sí dára pẹ̀lú wọn sábàtì àtìgbà àwọn tí wọ́n lọ sí nǹkan ẹ̀kan àǹfààní kan wọ́n rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti wà ń bí náà sábà bẹ́yà méjì náà ká máa sọ dáàbà sọ lọ bí i dìnlá ìtàlá 1108 òmòfẹ́ bẹ̀rẹ̀ o lè má yíò àyè question o lè má yíò àyè nǹkan mi ibi ń bá ti dé sí 12 bá ti lù o náà ni máa ti stọ́pù jẹmọ́ àǹjẹ́ ní ká sọ̀rọ̀ ń parẹ̀ ọjẹ́ ń tọ́jẹ́ wípé gbogbo ẹjọ́ bá sàdúwà fáwọn elétò yìí alábòsí ni tó bá gbọ́ tọ́pìkì nítorí wípé ẹgbẹ̀rún ti ṣe wá ní àwa mùsùlùmí fún díẹ̀ yìí kí n wá yọ ọ̀ràn kúrò lọ́rùn mi gbogbo ọ̀tí ẹmú tọ́píkì ọlọ́run méje wọn ó sọkún ó tó wà lìjẹ́ náà méje wọn ó rí náà rẹ tó tó máa lo àlìjẹ́ náà àwátá wá fẹ́ gbọ́ náà ló ń sáwàbí dáadáa fáwà náà ó náà ni wàhálà ó wà àdánwò ó wà bóò láti bọ́lọ̀ ń lò bóò láti gbọ́ àdánwò yìí tẹ́ jẹ́mọ́ra bóò láàṣẹ ma ń tọ́bà dẹ́dà gan torí ẹ̀dá wa bóò láàṣì ṣe bí ó ṣe sin nígbàtí àdánwò bá dé jẹmọ́ ẹ̀jẹ́ alọ́nà al-Qur'an suratul mulk ayá àkọ́kọ́ náà ni ọbọ̀lá sọ fẹ́nà àtàrí pé tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa hmm, láti bí àìsí wá sí bí máa bẹ́ẹ̀ a ń bẹ náà àtún ní súnmọ́ tọ́bá yá gbogbo tó ń torí eléyìí ṣe lè yẹ́bìlúwakùn láti lè bá àdẹ́wà wò ní ayyukun ahsanu amala ta nínú yí kí ó sàtẹ̀yànjú níbi tí mọ̀ lọ́wọ́ bára kọ̀ sọ wípé ta ni ó ṣiṣẹ́ tó because àsìkò tájọ mọ́ lò láyé àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tọ́lọ ń fi ó ń kálukú bóò ni nígbàtà wá dáyé abáyé wípé ẹ̀rin bẹ́m̀bẹ̀ ẹkùn bẹ́m̀bẹ̀ ìsinmi bẹ́m̀bẹ̀ wàhálà bẹ́m̀bẹ̀ owó bẹ́m̀bẹ̀ òsì bẹ́m̀bẹ̀ ìbànújẹ́ bẹ́m̀bẹ̀ ìdùnnú bẹ́m̀bẹ̀ àárí dúdú àrí funfun bẹ́ bó láṣẹ wá yẹyọ láàrin méjèèjì jẹmáà aláàtùrùlẹ̀rí bọ́lá kẹfìrìn sí àbúrú ní ń pè ládàwò lá ìdùnnú àdàwò ni ìbànújẹ́ àdàwò ni kéèyàn ò níláyé àdàwò ni kéèyàn ọmọ nì àdàwò ni kéèyàn ọmọ sọkún àdàwò ni kéèyàn ọmọ rẹ́rìn àdàwò ni kílẹ̀ rí wa àti dáadáa àtàìdá à ń fi méjèèjì à ń fi ń bẹ̀yìn wò kálẹ̀bà wo bó lẹ́ẹ̀kì dúó dédé sí ṣùgbọ́n wọn alamọ́rí kò tètè yé wa ọbọ̀dá wọn sọ fánú Suratul Baqara wípé wọ́n lẹ́ níbìlú wà nẹ́kùn bí ṣe ìmìnà ọ̀hún ìgbà míì ẹ̀lọ ọmọ lọ́wọ́ a mọ̀ dẹ ìwò ní ẹ̀rọ pẹ́dá a lè dẹ ìpayà sí ìyàwó èyàn nílóyún èyàn ní jẹ gbèsè kò ní lẹ́ẹ̀zámù lọ́nà

nítorí pé àwàlá lẹ́sìn tó ní àrọ́mù ná ẹ̀sìn ní òsí àrọ́mù mẹ́o in bá wùọ̀ ni ó ṣe in tó bá wùọ̀ mẹ́ṣe bọ́bá wùọ̀ jẹlẹ́dẹ̀ bọ́bá wùọ̀ mẹ́jẹlẹ́dẹ̀ bọ́bá wùọ̀ mọ́sẹ̀yàwó gan bọ́bá wùọ̀ fẹ́yàwó bọ́bá wà fẹ́ ọkàn bẹ́ẹ̀ ọ̀tún fẹ́ jùbẹ̀ lọ bọ́wọ́ ọmọtí bọ́wọ́ ọmọmọtí ó ń ṣe ọlọ́run wa ní ìbáyí sálàyé ẹ̀kùnlé yìí dáadáa jẹ́ àmì hadith sáàtùn والحديث رواه السنن المسلم بالاسناد الصحيح قلت يا لني ان عظم الاجر مع عظم البلاء ẹlọ ọmọ lọ́wọ́ gbogbo ẹ̀rọ ma ń fàdà wó kanú yí bọ́dà wó ń bá ṣe tóbi tó tọ́bẹ̀ páàsì ń bẹ̀ bí n tí ó gbà náà ṣe tóbi tó nù hmm. ẹni ọlọ́run bá yí ilé ìkẹ́nẹ́ iṣẹ́ ni ọlọ́run bá náà lọ́rẹ́ tí ó gbà tó lè ìkẹ́nẹ́ bá ṣe sùúrù tí ọlọ́rọ̀ náà ṣe sùúrù nǹkan kan náà wọ́gbà o ìnà ìgbọmìlì jàṣà máa ìgbọmìlì bàlá bí àdẹ̀wò bá ṣe tó kéèyàn bẹ́ yíyàn pẹ̀lú sùúrù tí ó wíkú ìsọba dẹ́dà ó ń ṣe ọlọ́run ní bẹ́ẹ̀ náà ní ládàrí ó ti tó ẹwà mú lọ́wọ́ wà inna Allah ta'ala idha ìmọ̀ ń wò ní tàbáwò lónìí tí wọ́n bá pẹ mùsùlùmí kalẹ̀ wípé bó ṣe rí ìsìlámù rẹ àtàwùjọ yìí tá lóòrò wípé nǹkan ṣe yóra mùsùlùmí náà ni ó àwọ́lá lòlọ́ àwọ́lá ṣe pọ́ lálá àwọ́lá ṣe kiri kan àwa ni mọ́sí wa èèkùn àwa ni mẹ́kọ̀ọ́nù rọ̀bọ̀dọ́n àwa ni

fàmọ́rọ̀ bí a tàbíwò bá dé ẹni ọba yọnú ìyọnú yẹn náà ni wípé kò fi tí ó bí ọ̀rọ̀ ọba ló pàdé àdẹ̀wò nítorí wípé àríbọ̀ àyìnlẹ̀kọ́dẹ̀rẹ̀ náà àríbọ̀ alálìmọ̀kùdúrí in kánà máa kánà ilé ìlẹ̀kọ́dẹ̀rù sí tó bá jẹ́ pé tí kádàrá ṣẹlẹ̀ lórí nǹkan dáadáa ni àáyọ̀lúsọ náà tí è bá ṣe nǹkan tó dáa àà ah Allah akpar ah ní age of 21 years lè graduate as mo medical officer ah báwọn lè ṣíṣẹ́ ìṣẹ́ yábẹ̀ yẹn ah alhamdulillah ọlọ́run náà ni ó bẹ̀ máa adẹ̀sẹ́dẹ̀ kódà gbogbo wọ́n bá fẹ́ dínà wọ́n bẹ̀ 1 ìyìn ṣẹlẹ̀ mo di mo ní èjì kéke ṣùgbọ́n tí kádàrà bá ṣẹlẹ̀ lórí nǹkan tí ọ̀dá ayọ̀nú tí kádàrà pọ́lọ̀ ló mú wá àgbọ̀rọ̀ yọ̀nú sí tí ọ̀dá tí kádàrà ṣẹlẹ̀ lórí ilé jóná ọmọ mẹ́ta jóná mẹ́lé wọ́n wá ń kí bàbá tó gbogbo ibi tí fẹ́ máa fara ọ̀rọ̀ láìsà wánú ọmọ mẹ́ ilé ìwé fún ọkọ́ náà èmi mọ̀ pé àmúwọ́ ọlọ́ni ṣùgbọ́n kí ní ò tún wá sí kọ́ máa wá sí ilà wọ́n fi gbókun ó wú àbẹ́ ni mọ̀ kọ́ lé 188 ẹ̀ọ̀kẹ́ jóná bẹ̀ kí kílẹ̀ kí ní kọ́ máa jóná kú zo wọ́n jẹ́ bí máa 54 mẹ́ta kú mẹ́ kí tí wà tó mẹ́lẹ̀ wọ́n máa kú zo díẹ̀ díẹ̀ kẹ́nìkan wá máa wọ bàbá wípé ah! gbogbo ibi tó ẹ̀ ká máa tẹ̀lé bàbá ìlọ tí ẹ ti ń gbọ́rọ̀ náà ẹ̀wọ̀ ìmọ̀ ní ah, ìbó ṣe gàgbà tó gbó ah iná ní rí ìmánì kì mánì nà kí lẹ̀ rí wa a ti gbà yí pé àdánwò ayọ̀nú sí kádàrà dandan ni yóò abúrú kádàrà ní o dáadáa ní o ayọ̀nú sí ṣùgbọ́n sí kádàrà ṣẹlẹ̀ lórí àníyọ́nú so kí lẹ̀ rí wa hádà Abdurrahman ibn Awf rẹ̀ nígbàtà sálàm nínú àdífò alìsìn malik àdífò alìsìn mo ti rí èèyàn tí máa ń fún ẹlẹ́tọ̀kọ̀ọ̀kan lẹ́tọ̀ rẹ̀ ìtí ìrì méjì ànẹ́bì ọmọ ànẹ́bì kékeré Ibrahim wọ́n gbé sọ́dọ̀ ẹ̀tẹ́ tí ń wò ànẹ́bì sí tún mọ́ ó tún ní timetable ó ní timetable fún ọmọ tí lọ máa fi wò yọ ọmọ fún lẹ́tọ̀ ti ẹ̀nà àwọn bí a ti wáwẹ̀ àwálílé tí wò lókè Mẹ̀dínà ànẹ́bì yọ wà lọ àwọn gan mọ́ ń tẹ̀lé ńgbà mi ìtọ́wà sí lórí bàtà bá wà mẹ́ sá mo fẹ́ lọ bẹ Ibrahim ọmọ mi wò ní níbi ẹ ti ń bá ní tọ́ ọwọ́ àdíjọ́ kàwà tẹ̀lé bá wọn wà ránṣẹ́ wá sí ọ̀rẹ́ ọmọ yẹn ẹni tí sì ń tọ́jú ọmọ yìí ọkọ títí ẹ̀ alágbẹ̀dẹ ni haddadu ni bí ṣe ń fi náà wìrì èyí ti gba gbogbo olé arọmọ ìyàn tó tọwọ́ tẹ ọmọ sínú olé ní kí wọ́n sáré lọ sọ fún kíá ah, àti bí mọ̀ ọkọ̀ ah. wọ́n sáré pàkí ní náà wìrì yẹn èyí yàn lọ́rẹ̀ díẹ̀ bó ṣe dé kíṣẹ́ ti súnmọ́ fọmọ yìí àbí ìwà gbé Ibrahim lọ yẹ jírúdù bí nọ́fìsì ọmọ yẹn wá ń gáàsì lọ́sọ̀ anábì ń fura wípé ọlọ́run fẹ́ mú ẹ̀mí ọmọ ìní wà àìnáwò tẹ̀dìrìfàn ojú àlẹ́rì méjèèjì ìwọ̀n dámi ìdámi kàbàmọ́ ìwọ̀n fún wa súnmọ́ nàbí orí ah wà á ń tẹ̀ yá Rasulullah anábì sí bí wọ́n lọ ń sọ̀rọ̀ ọlọ́run fún wa irú àdéhùn ló tí bá ń tẹ̀lẹ̀ sẹ́dà míì tí bá ń rẹ́rìn wọ́n lọ yọpọlú ẹ̀wù ìmáàmù ọ̀jẹ́ sàárì màjúmọ́ wọ́n wá ń fọ́ rakò ebi láàgó méjìlá ọ̀sán ọ̀rẹ́sánàlá no no no no nature ẹni ọbájọ́ta nature yóò tẹ̀rẹ̀ kẹ́yìn àríwá ń sekú yìí tó wá jẹ́ ìlẹ́nu àdébì jẹ́nà àbí wà ní àà ìnàlà àìnàlà tẹ́gbà àbàmà ń gbọmí dáadáa tí àdéhùn bá dé ojú mọ́ ẹ̀dámijé wà ìnàlù kọ́lùmọ̀lá yázùn ọkàn sì lè mọ́ wáyìrì tí bá nùjẹ́ ó mú ṣùgbọ́n gbọ́ dáadáa wà lìfìrọ́kíkà yá ibrahim lamahzunun ibrahim ẹ̀mí ọmọ ìwà bọ́sọ́ wà náàbí ibrahim bíbú ẹ̀mí rẹ̀ àà ìbànújẹ́ ńlá lọ jẹ́ fún àtẹ̀kọ́lọ̀ ó tún múrú ilé ìwà máa o ayọ́rú sí pọ́lọ̀ lóde o ṣùgbọ́n tó dé lé lórí àṣẹ̀kó tó máa pààrà nínú kíni o nínú tẹ̀mí wa mọ̀mí ní gidi tó ní ẹ̀pẹ́ nìyẹn ẹ̀kọ́ àkọ́kọ́ náà

téèyàn ọ̀bà gbà pé ọlọ́run nífẹ̀ẹ́ òun lè ṣẹlẹ̀ ó ti ń sọ́ọ̀tì bọ̀ tí ọ̀bà yọnú ó ti ń sọ́ọ̀tì ìtọ́lọ́ nífẹ̀ẹ́ ṣe ó ti dé káwàmù lọ́wọ́ àdánwò ìgbà tọ̀bá kọ́kọ́ tẹ̀lẹ̀ òun lọ́lọ́run fẹ́ ti ọmọlókú ọwà bẹ̀rẹ̀ gbé ah ọlọ́run ò sílé ìdá

ẹnu wọ́n ti ń tẹ́jì o ọgbẹ́dọ̀ ọlọ́run ṣe o lọ á sí àmú kan lára ìwá náà wọn ah ó sẹ́rù gbogbo tí wọ́n sọ sọ́lọ́ àti ìgbọ́n kankan o ọ̀la níwà bẹ̀rẹ̀ tuntun ah. ó ń tàn ti ṣe rẹ̀ kí lè rí wa jẹ́ àfi sọ̀hí mìíràn yìí sọ́lọ́sì mẹ́lì rọ́dí àtàràbọ̀ ó ń ṣọlọ́ láti nǹkan jọ kan fáìdà húwà bí mùrá àtin bá àti àtin ìndà kọbùrin àlúbìbárí obìnrin kan tí ń sọkún lẹ́gbẹ̀ẹ́ sàárì kan ẹkùn ìpọ̀ ẹkùn ìpọ̀ ní gbàrádà rẹ̀ àmìbá ní à ilú obìnrin maryland ṣe sùúrù ṣe sùúrù kí ọwọ́ àti pọ̀ tí ò fi kẹlò ní rí ó ní àlẹ́ bàbá wà àti kí n ti yín bẹ̀ sọmọ tí kú ni àbẹ́mọ tí ń sọ tí wà ló bá nàbí lé ọkọ̀dé lé ànàbí fàlámsẹ̀ gidi bà wà báyìí kò rí security kàkà tí ń sọ rí ànàbí àdúpẹ́ hmm. ah, o àdúpẹ́ o ẹ ń bá pé ànàbí terrorist yọ ọ́hà kìí sẹ́ pé sọ́mọ̀ ni a ti sọ àwákàn a tún wá gbá sọ a tún gbá ládá ẹ̀sùn sọ ẹ ń bá pé ànàbí terrorist yọ àyíyó ìṣòfò yóò sorí burúkú yọ pàdánù yọ pàtán sẹ́yìn sẹ́pẹ̀ ni tí a ń ṣe pè ní pé sọ́mọ̀ ni mò ń bá àṣẹ o onímọ̀ ìdí kéèyàn tẹ̀ sàdé tó ti tẹ́ kí lẹ wá ràn kàn bí ń tẹ́ sọ. ẹ̀sọ́ ní o mo fẹ́ di gbẹ̀sẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run. kí mo sọ kẹ́. náà obìnrin bá ní òun ọ̀bá ìjọ ìsìnlẹ̀. àdúgbò wa jáde sí i ah, obìnrin ẹ̀kẹ́ yẹn ní kí àdúgbò yìí mọ́ kí ìgbà kújù sí ọlọ́run bá mi sọ̀rọ̀ àrìbí ni ládá tó bọ̀rọ̀ dọ́lọ́n ti lọ torí àsọ́búrù ẹ̀ndà sọ́dímẹ́tìlì wúlá sùúrù tọ́nà lẹ́yìn ó jèrè lórí ẹ̀ tó ń bá fàdàwó kan sùúrù ti hàn bá lára rẹ̀ nígbà tàdàwó yẹn gbóná lọ́nà kèèṣe ìgbà tí ìjọmọ̀nìyàn tó bá dáyàn lákẹ́ àwambọ̀ àti rí ìpìlẹ̀ pé àṣẹ tó jáde wọ́n àwọn mùsùlùmí torí pé wọ́n ti fi nǹkan sí wa wọ́n wá sí nǹkan ṣe wá ìlọ jẹ́ pé ẹni tí èso ọmọ skúù wà lọ́lọ́rọ́ yúnífọ́ọ̀mù kò sì sóò pẹ̀lú rẹ́jísà babaláwo ní pínlẹ̀ láàfá bẹ́ẹ̀ni kábàdì lónìí tí ó rẹ̀ pé mo sì láàfá kan ọ̀rẹ́ yọ́ mọ̀ sọ wípé ibò ní ẹgbẹ́ oníṣẹ́ngbọ̀ ọ̀tà ni ìjọ tẹ̀lé pé tí wọ́n gbówọ́ àfá tó gbólẹ́ tẹ́bọ́ tí ó rẹ̀ ẹ̀wọ̀n gbé ẹ̀rọ jẹ́ pé jọ jẹ́ àìmú kí lọ́ èèyàn ni ó dì í pọ́n lálàkálà yóò mọ̀ sáyébọ̀ lọ́dọ̀ imam imam ẹmẹjọ́ mọ́ lọ́là tó mọ́ lọ mọ́ká ni ṣùgbọ́n táà sọ pé plane gbé èèyàn lọ ẹ̀fẹ́ ló gbé lọ ẹ̀fẹ́ ló gbé lọ ló gbé mọ́ ẹgbẹ́ kò sí mọ́kò original ni àgbẹ́kà burúkú ọ̀fà sáàlì gẹ́ẹ̀sì odidi ìfún àgùntàn ẹ̀gbọ́n lóòrò lọ ẹ̀kà lójú àti ìfún àgùntàn ẹ̀fọ́n gbìyànjú lọ́dá bàbá fẹ́ jẹ́ra jẹ́máà ẹwọ bí ẹ ti gbé fún a imam ọmọ mi ọmọ dáadáa ni kò sépò kéjìrí láwọn tó wá ń sùn ẹgbàkùn mú mú wákẹ bá ń sàdúwà fún ìwá àdúwà nìkan ọ̀ràn àdúwà ọ̀ràn ọlọ́nlọ́yọ́ ọlọ́nlọ́yọ́ ọlọ́nlọ́yọ́ so yọrọ bẹ̀tá náà bí ti tún rẹ léyá ó ní kílẹ̀ rí ó ní à ń gbò fẹ́ gẹ́ẹ̀tì yìí dùkọ́ ọ́ta bá sọ fún ọ pé àgbọ́wà gálọ mẹ̀dínà ìsì lẹ́mọ̀ ṣe bí àbúrò àfẹ́ gbò plé mi èyí sáàbà ìṣẹ́ òṣìgbà wáwá ó ní ilé ẹni tó wà wọ́n ń pè ní sàlàálì ọmọ rùrùrù ó bẹ̀rẹ̀ wà lánàá ní ẹ̀sìn náà ọjọ́ rẹ̀ lọ bẹ́ kálẹ̀ ti tó lọ léyàwó níbi sí ọmọ ìjọgbó ẹ̀mí wọ́n èsì ìsílẹ̀ lọ́fẹ̀ àbá ìwúwẹ̀ sí ọlọ́run nífẹ̀ẹ́ wa in wa ká mọ́ ma ká ẹgbẹ́ ọmọ bá ń pín méjì fàtí ń àdẹ̀wò ní o ìdùnnú àbíbáyò jẹ́ owó ta nílọ́yẹn tí a fi sínú ẹni tí àwọn èèyàn tún bínú mọ́ ẹni ọba jẹ́ ni ọlọ́run tí bá ń bẹ́ tó nílọ́ọ̀ṣe ọkàrí ó sì wọ́n balẹ̀ àfáwà wọ́n

1000 náà òdìdí náà ni wọ́n bàbá fóòmí àwọn èèyàn ni àwọn afẹ́ mọ ipò tí àdẹ̀wò wà sí gbogbo ọmọ bí adama kó ń kálukú fi wá wọn ìsẹ̀mí ẹ̀ anúbọ̀ sọ́rọ̀ sọ́lám ọwọ́ pẹ̀lú sọ̀hábà ìjọ kan hmm. jẹ́ àdàl hadith min hadith sáàrùbà bí wà kọ́ wà mí hadith Jabir ẹjìn hadith Jabir ọlọ̀bá nàbí oníyà Rasulullah ìrí ànàbí hàyùn náà ashaddu bala'an àwọn gbogbo ẹjí mẹ́láyé ẹnìká kúkú dáwọn jẹ lọ́nà àwọn wọn ọlọ́run padà wó kẹjù tó jẹ́dẹ̀ wó bànújẹ́ yàtọ̀ sí àmọ́ pé dáadáa náà àdẹ̀wò ni ṣùgbọ́n àdẹ̀wò àti àdẹ̀wò dáadáa jẹ́ tàà lọ pọ̀ jù ládẹ̀wò nínú ọ̀tọ́lọ́wọ́ bá dá sáwọn ọkùnrin sáwọn obìnrin sáwọn ará ẹni sáwọn ni annabi ni aṣàdùn náà sì bá al'ambiya àwọn tọ́lọ mí jù láyé àwọn annabi rẹ̀ fún ma sọ́ọ̀lì fún àwọn tó tó tẹ̀lé àwọn ẹni rí fún mẹ́lẹ̀ amúsàl fọ́lá amúsàl amúsàl lè lárúbáwá ìtumọ̀ rẹ̀ òun ni ẹni tó tún kàn nínú iyẹ̀yẹ tí wọ́n bá máa wòyàn kẹtán ẹni tó lọ ń fọ́nà ó kẹbìlà yé àwọn ànábì ọlọ́ni fún mẹ́lẹ̀ lẹ́yìn àwọn ẹni rẹ̀ fún mẹ́lẹ̀ àmsàl fẹ́lẹ̀ àmsàl ń jogún àwọn ànábì náà àwọn oní gbogbo ẹ̀ ń bá ti yàjú kọ́nà láwọn kọ́nà rọ̀ sún tó ti mọ̀ pọ̀lọ̀ jẹ gún àwọn ànẹ́bí ọlọ́run máa retí pé wọ́n máa mìọ̀ ثم الأمثل فالأمثل ثم الأعلى فالأعلى والعشر فالعشر lẹ́yìn náà báwọn ìbá tó ṣe bẹ́ẹ̀ ni àdẹ̀wò owó ti máa pọ̀ tó tàbá wà bí bá ti wà ẹnìkan wà wà ní wa ọdá sí ìṣòro wa tókùtò rẹ̀ balẹ̀ wa náà kìí parọ́ ìyàwó rẹ̀ fúlù ìjáàbù ní títí ìbojú tí ó gbọ́ ẹ̀ ẹ̀ ti a nínú ẹbí wa kí lọ pàdé mi wá ń sọ wípé àtèmi ah, lọ́pọ̀ jù ní ìwọ̀n tí ń pè lọ́pọ̀ ẹlẹ́à wọn ò ní méjì o o nìkan náà nìyàn o a sì gbà pé àwọn ànábì àwọn ní ẹ̀dà jù àwọn ọlọ́run wá fàdàwó kà jù ó ń túmọ̀ àdíìsì àkọ́kọ́ pé ìdá àhábàlọ́wù kọ́ọ́mán ìbùtàláhùn tọ́lọ́n bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan ìmọ̀ àmì àdánwò pẹ́ka o àdẹ́wò tọ́lọ́run ti fẹ́ lómi ẹ̀ mímọ̀ títí ara ń bá nǹkan rẹ̀ yìí kèrò orún sùn ọlọ̀ sítù oníṣàrà yí ń gbóná ni ó ní kò ní tẹ̀mpétọ̀ ẹ̀rọrún ni olóòrún ẹlẹ́ẹ̀dánlọ náà ni olóòrún ẹlẹ́ẹ̀dánlọ náà ẹnìkan wá ń ké nígbà tí òórùn sùn fọ́sẹ̀ kan ó gbé tó ń tá o ẹgbà o afáṣẹ́ ọjọ́ ní kí ló tó báyìí nígbà bá pariwo ọlọ́run yóò jà wọ́n lọ́rọ̀ ọ̀hún afáṣẹ́ ọjọ́ ní èsì sùúrù kí ló mú ìgbẹ̀yàn ìgbẹ́ta rẹ̀ tí jí sùn afáṣẹ́ ọjọ́ ní èsì sùúrù bí 25 years ago tí mo ti sọ̀kọ̀ mo ti sọ̀rọ̀ three hours lórí ojúmọ́ fẹ́. ilẹ̀ pé. twenty three years ago. ogún ogún àti mẹ́ta. bẹ́ẹ̀ni. yóò rí bẹ́ẹ̀. fún mọ̀lá amsal fọlá amsal anábì wá gbọ́wá yóò mú sálà rọ́jùl alákọ́dìrì ìmáàlìhì alákọ́dìrì dìní ọlọ́run wá ní wà á ṣe ìkẹ̀fún yín ìmọ̀ àjọ ń kálukú wò bí ìgbàgbọ́ rẹ̀ sí mi bá ṣe tó ha jẹmọ́ ẹ̀jẹ́ ajẹ́lé ìmú àti sẹ́rì fátóbi rèdíkà eh. ó lóun wọ́n bọ̀ lọ chọ́ọ̀tì 17 years wé ìbímọ náà ah. ó ní jesus fi ṣe ń pin nìyẹn kọ̀kànmí lọ́dún iná ọba àbàtún ẹni tó bá jẹ́ pé ó ti tánú ọlọ́run tí wọ́n máa sọ fádẹ̀wò pé bọ́ ọba dé ṣe ń ní ìlà àlìjẹ̀ náà mọ̀ ní ṣe ń padà ní kò sí ní ma ń lọ mo dú ọpa fọ́lọ̀ọba mi ààrẹ ẹ̀rẹ́ wọ́n náà fà ẹjọ́ wọn bá ń gbẹ́bọ̀ ara yóò sílẹ̀ lé mẹ́kọ́ ìjọlọ́mbá ló yóò kó náà ní okùn mẹ́ ọ̀sítù nǹkan kó súnwálá ní sẹ́ǹtì kẹmẹ́tẹ́kẹ́jì ara yóò ní ìpọ́ yọ́ mọ̀ wá sọ fún ẹ pé ṣebí tí ń bá kú òpin ẹ̀ náà ni hmm. bí mà sí ti kù ń dé sí lára àdánwò tọ́yẹ́ kí ni wọ́n máa dò sí tí ń kan gbogbo wa nílùú ilé ni ni pé táwọn kan bá jókòó lórí àga kan tága yẹn wá ń já sí ẹ̀rìn fáwọn tí ń já sẹ́kún fún wa tí wọ́n bá ti wá rí páà ń sọkún wọ́n tún máa wá rẹ́rìn sí ẹ sọ fún ẹ pé tílẹ̀ bá sú lónìí bọ́dọ̀ kan ṣe dé nínú ẹ̀rin wọn ló dé inú ẹkùn ti aná àjọ ń sùn tí a bá jọ mojú wẹ́yìn lánàá a máa kàtàwọn èèyàn kan síra onídà níjọ́ tí ń pé aléìsàlì mulku misir wà hádì hílẹ̀ àníhàrù tẹ́jìrì ní tàbí aṣẹ́dùn náà sí bàlá àán tí a bá ní ẹni sádẹ̀wó rẹ̀ aláhásábìdì ni wọ́n ma gbọ́nkàlùkúwò bí ìgbàgbọ́ rẹ̀ sọ́lọ́m bá ṣe tó fàyíkánà fi ìdí ní ìsọ̀lábà ẹni ọba ti jẹ́ pé ìmánì rẹ̀ ti ga débi pé ó ti tẹ́ sínú ọba dẹ́dà rídà fi bàlá ìhì àdébì ní tàbẹ̀ wọ́n bà dé ọlọ́run ní ẹlá òdù tí ẹ ti kún ẹ ti kún ọ̀rọ̀ ara gbé hmm, hmm. Mùsùlùmí ọwà fẹ́ bá mú mẹ́sàn lọ́bẹ̀ bọ́ mọ̀ ìyá rẹ̀ kẹ́dùn káàkiri nìkan ni nínú ọdún kàì náà sọ́ọ̀bù jóná ẹgbẹ̀rì ní ìtúkà lẹ́jẹ̀ ṣẹ̀rìbá ní ọlọ́dún bí mọ̀sá ìdí yóò kí lọ́lọ́dẹ́wọ́ yìí tó ọba jáwọ́ bí ilé ìrìnkà ní jíjà ó wọ́n ló ń kó rámẹ́lẹ̀ yìí. alájẹ́ ẹ̀sàbọ̀ bá ń dáwọ lákẹ́. ọ̀n bà ní lọ́nà bá ń dùn ní sí. ìyá ilé ìfẹ́nu ọlọ́run. jàmáà ṣùgbọ́n kásán mùsùlùmí tí ẹbí gbọ́kan bá pa ẹ̀rẹ̀ lọ́nà church. ebijọ́ mélòó? ebijọ́ kan. ẹ̀fà wà. ọ̀nà ọ̀nà tí ó bá lọ ṣe interview fún sẹ́kẹ̀ tí ó bá bọ́ sí ẹbà lọ́fíìsì àwọn olówó èlé lọ́kejì pé ẹwò bọ́sẹ̀yìn ọdún méjì tó fún mi lówó oṣù ẹsà máa fún ní tí máa fi jẹun náà mọ̀rẹ́jà ti máa sàkọ̀wé àwọn tó bẹ́jẹ́ gbẹ̀pẹ̀pẹ̀ káàkiri bẹ́ẹ̀ sì ni àdẹ̀wò yìí wọ́n ti sílẹ̀ pẹ̀gbọ́ aláwọ̀ ọba àdẹ́dà ni wà ń kánà fi ìdí ní ìríkọ̀ ká pé gbọ́n fún bẹ́nú ẹ̀sìn rẹ̀ kò lè tápùn tó bá lè dúgbò ṣe yẹ lọ tàbí wọ́n ṣe ẹ̀bá jíndé kú fífà ní ọlọ́run ní ẹbẹ̀rẹ̀ ká ẹbá ń dẹwọ́ fún ẹbá ń dẹwọ́ fún hmm. ẹbá ṣe kí ni o ó ní o lè ni o mo rí gáàsì rà níṣe ọ̀bá sí jò orí nǹkan kan fi dáná ẹ̀ẹ́ àwẹ̀ omi ọ̀rẹ́ ni kò sí wàlá ẹmúnádé ọba múnádé bẹ́wà ti rọ̀ wọ ìlàjì ó ti ṣe gbéyílé ọdún lọ padà ó ní kò sí wàlá wọ́n ma wọ́n jẹ ní wọ́n fi omi tì wọ́n plant náà fún bó ṣe rí wọ́n gbé tí ẹ̀ jáde kò sínú kankan lórí ọmọ olóòdá ah, ṣe alhamdulillah yọ́ padà oorun yóò oorun kẹsẹ́ pọ́tẹ lọ́rùn yóò oorun oorun padà ọlọ́run mọ́ ọkàn náà ṣùgbọ́n torí ipọ́ lẹ hmm. ọba àti àwọn inú wa àti òkun ọba tó ẹnìkan ní kò yíò ta ni yóò yìí ní anábì sallallahu alaihi wasallam ni wà láyà záàlù ní bàláwù bil mu'min hatta yamshi ala al-ardi wà laysa alayhi khati'ah àdánwò ní yẹ́kọ̀ ní gbò pẹ̀lú mùsùlùmí kọ̀ọ̀kan bí ṣe ń kò relé ní ọmọ bẹ́rẹ̀ lé tí tí tí ó fìdí wípé yọ́ máa rìn lórí ọlọ́run tí ò ní sẹ́sẹ̀ kankan lọ́rùn rẹ̀ ma níjò wà ní

ẹnìkan wá rí e orí e ló wá ń gbé bọ̀ tí ń sáré bọ̀ láti títì nípò ẹjọ́ ta mọ́mọ́ mọ́sálásí ibi ẹgbà mi ẹlẹ́kọ̀ọ́ta mọ́mọ́ mọ́sálásí ibi ẹgbà mi ẹ̀sùn ẹlẹ́tọ̀ ò ní wọnú kò ní mi látàrí ká tó dáríkì àmọ́ ìjàmọ́ ọ̀gbọ́dọ̀ rú fún mi bá a ṣe jókòó báàgì lẹ̀ wọ́n ní zíìpù yẹ ti ó ti já bí dọ́là ti fọ́dà lẹ́nu ah. wá àti kí ọmọ lọ́bí sí lọ ìmọ́ ah, <laughs> lẹ́yìn àwọn àgbàlagbà mọ̀ fún àtàwọn màmá wá tó jẹ́ pé ọlọ́là wọn wá <laughs> ah! ẹlòmí ọ̀nà yọ́ lọ bẹ̀ ń lọ pé òun ò rí dọ́là rí ìsìn mú kòkó lẹ̀ kò ní kí ní kòkó lẹ̀ ẹ̀dọ̀rọ̀ jẹ̀mọ́ àṣẹ nàìjíríà ní ìlú citizen bọ́ náà bá ti bọ́sọ̀ ti ẹ̀ náà tọ́dọ̀ sí un kí là náà ṣe jẹ̀mọ́ àdẹ́wò làwọn bọ́ ní ẹ̀ ṣàwárí àdẹ́wò ni ọlọ́run pín àdẹ́wò generation máa ń wà oko inú onákọ̀ọ̀kan ní àdẹ̀wò tí wọ́n ìlú ní àdẹ̀wò tí wọ́n ẹ̀yà kọ̀ọ̀kan wọ́n ní àdẹ̀wò tí wọ́n kó tó wá kan individual àwọ̀gbẹ́ nkàlùkú ní kọ̀ọ̀kan ilé ilé ìmọ̀ ṣùgbọ́n ayé yìí wọ́n wá omi yìí kọ́ọ̀fù ayé náà ni a ti bù fún wà láẹ́bẹ̀rù rúmbẹ̀ àti àìdọ́lọ́ màlèyàn ti mẹ́wò pé pẹ́sẹ̀ntì ò ní rónù kò sí tí ó ń rò tí wọ́n mọ́ ayé wọ́n ti dá wọ́n ti free ah second time rẹ̀ kọgbọ́rọ̀ bọ́ bẹ́ẹ̀yàn bá sì fẹ́ jẹ́ kò wò rí fòfò ojú pẹ́sẹ̀ntì kọ́kẹ́ sára pàrá náà ni bó sì lè ti fẹ́ràn ránṣẹ́ kọ́ yà rẹ̀ social media èmi rẹ̀ o ilé wa rẹ̀ kọ́lọ̀ jẹ́ fíkún bẹ̀rẹ̀ ẹ̀rí sẹ́lẹ̀ kejì ah wọ́n ni wọ́n wà lọ kọ́lọ̀ gbé wá ẹ́ kí ló dé tó fi sọ́ntọ́ wọ́n rù jáde yóò wa sọ pé kí lọ ṣẹlẹ̀ tí ó ní ọ̀tí ọ́fíìsì òun láti sánmà ní hmm. láti bó láti sánmà tó wà ní a ah, kó try kọlọrí Tinubu lábújá wọ́n ti ọ́fíìsì èèyàn sẹ́mà bí Tinubu gẹ́gọ́ yóò lò tán padà pù mọ́kù bá nù ilẹ̀kùn tí èmi náà fẹ́ wọ́n sí fún mi láti sẹ́mà jẹ́ wọ́n sí jẹ́mà ọ̀kọ̀kọ̀ kárí ṣùgbọ́n bọ́rọ̀ lọ́wọ́ bàyọ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa àmọ́ àmọ́bẹ̀ àmọ́bẹ̀ ibi Ọlọ́run ti fẹ́ sí ibi àlàáfíà ara ni ó fi àdánwò kà nàbí àyílú kí ló pọ̀ pọ̀ àdánwò yẹn dúrù kí àrọ ọkọ̀ tí ń rí kéèyàn ọmọ ẹ̀fẹ́ ti ikú láàrin ìṣẹ́jú kẹsíkejì ṣẹ̀rọ̀ pé èyàn mọ́ wà ní hálù ọlọ́mọdé àwọn abẹ́ wọ́n pè ọ́dá ẹmọ́bìnú dọ́tọ̀ ni ẹ̀dẹ́ o yẹ kẹ́lẹ̀ ẹ̀sìn tí lè sọ pé nǹkan báyìí bá ara ní ohun irú ra àdúrà ní ẹ́n inni wa anta arhamur rahimin jẹ́mẹ́ ń bá ti rú ẹ̀ tí ba ẹ̀ siri ṣẹlẹ̀ sí rí kanka káà Ayub Olong. jẹ́mọ́ àkáṣì lọ mú lọ́wọ́ o aṣẹ́dù náà ti bàlá tí ànẹ́bì wí pé àwọn ànẹ́bì ọlọ́run ọ̀ní ọba ẹ̀dẹ́dà fi àdẹ́wò tó lágbára jù kan wallahi bàláwùlà àmbìyà fọ́ọ̀kọ̀ bàláyì mọ̀ yìí lájú àmà àwọn mọ̀ àkọ́ àdẹ́wò tó káwọn ànẹ́bì ọlọ́run ó ju àdẹ́wò ẹ̀ tí wọ́n bí sáyé ànàbí ọwà wí ẹwà mọ̀ sọ pàwọn ànàbí ọlọ́run fádà owó kẹjù láti ọjọ́ dídádí àti mọ́mí mi ti bí mi ìrí ìkẹkẹrí o ìdàmọ́mí mi mọ̀ wà lọ́yàdẹ̀wọ́ àwọn ànàbí ọlọ́run jádáwó rẹ̀ lọ ìbára bí ní bá ní sọ̀rọ̀ yìí àdẹ̀wò tọ̀kẹ́wọ̀ tẹ́ wọ́n lọ wílì tí ò lè fún òròjú kan àdẹ̀wò ọ̀tọ̀kàwà nẹ́bí ọlọ́run ó ju àdẹ̀wò lọ bùn bá yìí ẹni tó ti ẹni tó ti ná ìmọ̀ye dúkìá àwọn dúkìá wọ́n tán kò rí ẹmọ́ ààrẹ bí ẹyọ ìṣẹ́jú kan sí ó ọdún kan lọ Hmm. <laughs> ọdún kejì lọ ọdún kẹta lọ ọdún kẹrin lọ gbogbo nǹkan tán tọ̀rọ̀dọ̀ òun kọ̀ níbọ̀ ìbàrí fámílì sílẹ̀ ọ̀rẹ́ ọ̀wà mẹ́ àti ìyàwó ànàbí nìkan ànàbí ayú ọdún ọgbẹ̀rẹ̀kọ́ rẹ̀ wà ànábì ọlọ́run ni o wọ́n ní ìyàwó máa mú kílẹ̀ wá ń bí pennywise ah, kíni sáà náà ní ìnáwó ni ẹ̀lẹ́à bẹ́tẹ́ náà ìdá kí lọ́kẹ̀ yìí kan ah, orí tí ó lọ bá dé ojú tọ́ọ̀kì láàpù lọ bí wọ́n tá sí nà láàrín káàwà ara yìí àfá àwọn akó fítàbí ìlàjìlé wọ́n sì ní òsì ìkàtàwọn ọ̀jọ́ jẹun náà màjúmọ́ ni náà kó ápò náà bá bọ́bá tí wọ́n lọ́wẹ̀ tẹ̀lé à ń bèèrè pé ń bọ́lé ayó ẹ̀sì ní òsì ìkàlọ́wọ̀ yìí ah! bí wọ́n ṣe máa sọ̀rọ̀ owó lè wà ní ápò wọ́n sábà tẹ́wọ́n fàìsà kan ọkùn ilé àbáramọ̀lẹ́pọ̀ wọ́n ra gààrí ọmọ méjì àtàfà àtẹ́lẹ́à ilé àwọn àmà mọ́tẹ̀bà mẹ́rin ẹnì kọ̀ọ̀kan yọ kọ̀ọ̀kan ẹlẹ́pọ̀ afọ́ àjáde ń bá tún ilé ìbẹ̀lápò ilẹ̀ ní òsì ilé ìbẹ̀lápò ilẹ̀ ní òsì kan àti oúnjẹ owó mọ́mọ́ mọ́mọ́ àdébí ọmọ tàbí láì fíjọ ìṣẹ́lẹ̀ èmi ti kọ́ ọmọ tí lọ ọmọ rárú ọ rárú ọ wọ́n ń ṣe ọbẹ̀ àfọ́ jọun sánà wọn ò jẹun alẹ́ ibi mú wa ẹlẹ́ àní ohun níbi mara ń tó mọ́ gbogbo tó ayé ẹgbọ́n sáà àbúrábà wí ni ní táwọn àbúrábà sí ìwé ọ̀dà wọ́n ní àtòwò olówó àtòwò ẹ̀mí ọlọ́mọdéka àwọn nǹkankan tí ń bẹ́ lù ì àti yọ ẹ̀sẹ̀ pò wọ́lọ́ọ̀hì kí ẹ̀ máa ṣàdúrà mọ́sálásí ọlọ́run ṣàánú mi jímà ò tóbi jímà mẹ́ka tó wà owó tẹ̀bílà jẹ́ owó sí lọ ọdá bí owó tẹ̀bílà bí owó ẹnìkẹ́kẹ́ ní ọ̀bọ̀lẹ̀ kọ̀bọ̀lẹ̀ ìyálùwàlá kọ̀bọ̀lẹ̀ ìrọ̀mọ́sáráṣí owó tẹ̀bílà ọlọ́run bá ń darí ẹ̀mí wọn sọ́dọ̀ mi èmi ló jẹ́ owó kó sí lọ kí ló dé tó fi owó kó sí ẹ̀rọ ìlọ́sọ́ wọ́n wọ́n rí eléyìí ẹ̀fọ́ ti ń yíra padà ó ti mú séǹtì wá pẹ̀lú hmm, àfágbẹ́sẹ̀ ìrẹ́

òṣìpọ̀tún ẹ̀yẹ́ àtàmọ́gbé orí tí ó kílẹ̀ wọn adẹ́rà onígbogbo ẹkú ní ọ̀dá wọ́n dé pọ́pù padà wọ́n tó mọ́ pẹ́ díẹ̀ àpá àbẹ́bà ẹ̀bàyí oṣù tuntun ah onímọ̀ màmá bò mọ́ta ní ìmú tí a ń bá ìgbọ́n tí mọ́ sọ olùkárí bẹ́bà bẹ́ nígbà tí èdè 12:30 orí nàmá àbá bá tọ́bẹ̀ wọ́n jókòó tẹ́bà ó ṣe òkèlè àkọ́kọ́ ẹ̀lẹ́ àbáràn lọ́mú ní pé wà láìdọ̀rúrọ̀ ni wà láìdọ̀rúrọ̀ ni wà láìdọ̀rúrọ̀ ni àwọn tí a fẹ́ máa sọ̀rọ̀ wọn ààrẹ ìsúráyìí ó tẹ́yàn Ànábì sallallahu alaihi wa sallam nínú hadith Jabir ọ̀rọ̀ àwọn Abu Ubaida lọ sí sífìl bahari tó wá lọ fẹ́sẹ̀ wọ́jà ohun bí mi tamrin anábì nílọ lẹ́lọ yóò in tagbara káràkì fún itẹ́ ma jẹ tẹ́ẹ̀sì èdè ẹmọ mẹ́rin jẹ oòrù rẹ̀ tamuru kúnnú ẹ̀ ó kàrùkúnlẹ̀ ní nǹkan kọ̀ọ̀kan bí tamuru mẹ́ta mẹ́rin márùn lọ wọ́n kọrí ọ́nà sí sabilillah wọ́n lọ rẹ̀ pàdé wọ́n mọ̀ jẹ támúrù kan ẹnìkọ̀ọ̀kan ẹyọkan lójoojúmọ́ ń gbọ̀yá kò sí támúrù mà à tí èyí tánà bí pé fún ẹ́tán àbúbẹ́dà bá ń ọyọ́nkálùkú ọmọ tẹ́rù rẹ̀ ẹni tó ìtàkùn mẹ́ta sílẹ̀ ó mẹ́rin ó méjì wọ́n bá dájọ́ òun wá gbà sọ́dọ̀ ìwà ń fún wọn ìwà ń sọ èèyàn méjì pọ̀ ká mọ̀ nígbọ̀ pé kò tiẹ̀ sí tábúrù mà èso tí mẹ́bẹ̀rẹ̀ à ń pè náwà Ilo ń kàlùkú wá mú wọ́n wá mú nígbà tí ó ti ẹ̀wà àrùn mọ́ wọ́n wá lọ rí ìjá kóókó ewé wọ́n wá ń fi na lè rọ̀ ènìyàn ń jẹ wọ́n wà lórí báyìí pẹ̀lú nira àti bí wọ́n sì wà lójú ọ̀nà nǹkankan tó sí láti òkè odò bí àpáta lálọ́ ọ̀kan ah àpáta mọ̀ nílé ọlọ́pàá ni àpáta wọ́n tàà ń sún mẹ́rẹ̀ nígbà wọ́n kan lọba di wéèlì ah! wọ́n ah! ni ambamure ah! ambamure ha àbú ìbẹ̀dà ní mẹ́ta tún ó ti kú ní ṣe àwọ́pọ̀ lájú olórùn bá nánà rúsùn rọ̀ fún ìrìnlá ẹ̀tì ẹ̀dọ́ ẹbí ìrìnàṣẹ́ wà fi sabilillah ojú ọ̀nà ọlọ́run láwà wà kọ́ tọ̀rọ̀tọ̀ kò sì sí nǹkan mi ẹwò ẹjẹ́ àfàníyàn yóò jẹ́ ọlọ́run forí jà ah, wọ́n ni kò kìlẹ̀ sí nǹkan nígbà tọ̀ bẹ̀bọ̀ wọ́n bá ń jẹjá yìí wọ́n sì gbogbo wọn ti yọ wọ́n ti fine wọ́n dán ah, abúbẹ̀dà ni lágbàjá bọ́ sí fàtàrọ̀ sàlàsàtà àṣàrọ̀ rọ́jùlá mìíràn ọba mú à mẹ́tàlá ní wọn ó ní ibi ojú tí ibi àti ojú ẹja yìí pẹ̀fẹ́ pẹ̀jú bí ẹ̀tẹ̀ tí ó ẹ̀mẹ́tẹ̀tàlá ẹjọ́kù mẹ́ ní ọba jọ́kù mẹ́ ẹgbẹ́ wọn ọ̀kanra wọn wọ́n ní ẹmú ọ̀kan wọn ẹ̀fán wọ́n wá ń fokò ń fa ẹ̀fán àwọn wọ́n fi kọ arc wọ́n wá lọ rẹ̀ múra kọ̀mí tó gajù àtẹ́ntọ́ gajù ní àwọn èèyàn wọ́n ní kọ kọjá lábẹ́ arc orílẹ̀ òsì kan òkè kódé ń tọ́ kọjá ń jọ́nà ò ní kọ́ìsù káràrà ní wọ́n ga kò sí tí kèfèrí èfi lérí ìlèkúlè ní bá ti ara wọn òmìnira ní wọ́n ta lónà ń bọ̀ yìí ọ̀sàbé ní kọ́ísò ní ẹ̀yìn ìwọ̀ iná lógún ràkùnrin lọ níjọ́ kìnnì ànà tí ẹ̀fọ́ ẹ̀já yìí tí ọkùnrin rẹ̀ wá bóde sí kọ́ísò ní ẹ̀mọ́wọ̀rí mọ̀mọ̀ jíǹse kí ó lè bá bọ́ mẹ́wẹ̀ mú sókùtù kan nínú sókùtù rẹ̀ ọkàn bọ́bá ilẹ̀ lọ́bá na ṣòkòtò ń sí rómi pé wọ̀wọ́ nígbàtí lẹ́yìn ọwọ́ ṣòkòtò ṣòkòtò bò láti sàlẹ̀ dé imú rẹ̀ wọ́n ò rí mọ́ ṣòkòtò ní kẹ́kọ̀ọ́ sásọ́ mẹ́ o wọ́n sáré mẹ́ wọ́n bá múnú ẹja ó di Mẹ̀dínà tí mẹ́rin Mẹ̀dínà wọ́n ní àṣàfẹ́lá bára lọ́sẹ̀ẹ́sẹ́ àmì ìkúlẹ̀ wá sí wọ́n náà jẹ́ ni harbi ni ah Hmm. hal ma'akum shay'un min sẹ́ẹ̀sẹ́ nǹkan kù sẹ́ẹ̀ nawa ní múdíà náà na fàtùtù ìmúnà kẹfà wà náà jẹ kọ́dà àbúwá ìgbanu wọn agba dùn ànàbí náà wà gbà ànàbí wà jẹ́mbé ọlọ́nkún wọn ànàbí pe wá ń ṣe fi wá pé 18 years kọ́dà nígbà tí ń kan ọba kìí sọba alábòsí ayúbù ọ̀jẹ̀wọ́ ni lakọ̀dẹ̀ agbẹ́bà ayúbù dánbá ní lámùd níbò áhàjú mìnà àdàmì ayúbù dẹ́tẹ̀ kan sọ́lọ́m tẹ́lẹ̀kẹ́ ìṣẹ́lọ́ nírú ẹ̀sẹ̀ rí ní irú yàrá ìfin jẹ́ wọ́n wọ́n ti apẹ̀rẹ̀ oúnkẹ̀ kọ́mọ gbọ́mọ́lẹ̀ ráyí ìkejì ní ọ̀sájú ìlú sọ́ni wọ́n tàbí wà nàbí ayúbù jọ́nà tó bá ní ẹ̀rẹ́ ní kí jẹ́ ní bẹ́bẹ̀ àyúrù jẹ́wọ́ ọ̀yọ́lẹ̀ dáa ó ní kí lòun sí ọlọ́bà rí ọbọ̀ ń kẹni lọ́bà agbóyàn mọ́lẹ̀bí ààrẹ ilé ìpọ̀ àbí àwọn ìwà mẹ́rí fọ́ wípé kódà kẹ́ẹ̀ ni mo bọ́nà òsì rílẹ̀ kìí ìkọjálẹ̀ gbẹ́yẹ̀ méjì láyé kí wọ́n jọ máa búra pé wà láìmọ́sẹ́ òǹkó sì búra pé torí ipò mọ́ wọ́n ń po ọkọ̀ ọlọ́run ọ̀kan náà méjèèjì ó sì jòkú rọ̀ wọ́n sì wá máa po ọkọ̀ ọlọ́run lórí rọ́ òun sì lọ torí ẹ̀ níbi tó ń sọ ìwọ̀ ọlọ́run ẹlẹ́ àní fúnlẹ̀ ní ìsìn báyìí èmi náà wà máa tagbó fún kí ni wọ́n ní àbára ẹgbẹ́ ọ̀sọ̀fọ́kẹ́ ìwọ̀mú ẹbáwọ̀ bí máa fi sí irun ni irun ó sì máa gò sí kí ló dé àbúrò mi lọ sọ̀rọ̀ sí mi pé ó sún kẹfà rẹ̀ àtẹ̀yìn àtàfà àtẹ́ẹ̀nì rónú yìí ṣe bí mọ́mì mi ní ń gbé gàrí àtẹ̀wà tẹ́ ń jẹ fún yín ọ̀rọ̀ jẹ́ tó sí lẹ́nu mọ́mì ẹ̀ ẹlẹ́ ẹ̀jára yìí àdánwò nìyẹn lónìí tí nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ̀sìn àwọn wọ́n kọ̀ sáré máa àtàkì hmm. ẹ̀bá gbọ́ pé ọkọ̀ mẹ́gbẹ̀lẹ́ àkàn ọmọ sáré ìṣẹ́ ah kí hmm. náà ni bẹ́ẹ̀lì pẹ̀lú kí hmm. ẹni ó sì ju lo gláṣìkì tó jí mẹ́rin ọkọ̀ ah wọ̀wá ìwọ ọmọ kíláàsì ní àpáṣì o lẹ́yìn ọmọ àmàmù ọ̀ sáàlẹ̀ fún bàtà sáàrẹ̀ àdẹ́bí ṣe lè bòbú wá kí ó nira yìí ó tí ó ń pẹ́ sí ajẹ́jẹ́ o yẹ́wò mọ́mù bí mọ́sà ìsin ó tó bẹ́ẹ̀ náà ọmọ ẹlẹ́ ẹ̀kẹta ní ọjọ́ mẹ́lẹ́ o alájìgbà polú bí ẹ̀ ń tọmọ ní kò yíya ìpẹ́ kó ń gọ́ lọ sí orí òní ìdébẹ̀ o àwíkún hmm. ibs láwọn èèyàn lọ́mọ́ ọ̀kan náà fáwọn wá sí wá sí lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ bálájẹ́ntì kọ́ndà gbogbo ẹ́ débẹ̀ ní ẹgbà pẹ́ tọ́lọ̀kọ́ ti kú jíìpù ni ọkùnrin kan wá dà ládùúgbò wọn tó ní báwọn sáà tẹ́jì lọ kí àtà ni èmi ò kí ìsáàsùwò ni ibi ò kẹ́ bí ọba wa ti jú kòkòrò náà kí láàfà wà bí jípù ọ̀kadà mọ́rúwà lọ́kọ̀ wọn mìkírà kí ní wá ní òkè o èpo bó kọ̀yá ló ní ẹgbẹ̀rẹ̀ ọkọ̀ o àbá lọ bí iṣẹ́ ọlọ́run lọ́lọ́run bá dẹ̀wọ̀ wà tàbí okùn 3 minutes àlúlẹ̀ ìwọ̀ aṣàrẹ̀ fún 18 years ìyàwó rẹ̀ ah jẹ̀máà ẹni ọba ní kò sóbìnrin rẹ̀ má ẹmọ́ bá jáo ẹwà wà ń ti mọ̀ pé fóònì sí ilé ẹwà lọlé ẹkàsárámà àfóòsí ilé àdá ah, ẹbá wá pàdé ẹ̀ padà ẹ̀sọ pé a sì wáyé wálé ń jẹta àbáyín ṣùgbàdúgbọ́dọ̀ àbá ìyí olórí ibú mọ́mí rẹ̀ lóò ilé ìlàwà àbá ìyá olórí ibú kọ́dà àbáyàwó olórí ibú torí ẹ̀ ti sọ fún apé kò sóbí ìrìn mọ́láyé ẹ̀dà bá sí ìtọ́bá jẹ́ mọ́mí kọ wa mọ́ fóun gangan ní ẹmbáwí ìyá tó olórí ibú ìyàwó tó fẹ́ olórí ibú ó bí kẹ́dú títí ń sáà rẹ̀ yóò kú ìṣẹ́jú kan sísìn yóò kú ìṣẹ́jú kan sísìn yóò kú ìṣẹ́jú kan sísìn yóò kú ìṣẹ́jú kan sísìn ó sì ní ọ̀sẹ̀ ni ọlọ́mọ wà lẹ́ni ọlọ́wà jẹ́mọ́ ìgbọ̀kúgbọ̀ àti ibi tí a ń so ìgbàgbọ́ wa mọ́ ìlójí a fúyẹ́ bá ti fúyẹ́ kẹ́ ọba mọ̀ owó tẹ́lọ̀ mi fi ń fi ògbò kó tó kó odidi mẹ́tàlá olóhùn ti jíǹkì ẹni tó bá mú oògùn wá pé bàbá kan tó ń bẹ́ndì kan o oko obi kìrì kan jẹmọ́ra ìlẹ́rì ìkìrì àwambọ̀ àdánwò ta wá ń ibi tí ma bá yọ àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìkan wá ń bẹ́bẹ́dẹ́ wípé àwọn abiyamọ̀ sàbábọ̀ mẹ́ oníkọ́ mọ́ kú fún yàn ọlọ́njọ́ ọlọ́ndakọ̀ gbogbo ẹlọ́mọ́ ti kú fúrí ọlọ́mọ́jọ́ kú wá ń gbájú fún wọn mẹ́sẹ̀ lówó wọn ẹn tó mọ́ òkú fúrí tí wọ́n ń sọ létí ẹ̀ pé iná sì ní kìní yẹn o ọlọ́mọ́ fi jú àwọn ní wá yẹmú ọlọ́njọ́ <coughs> eléyìí ọwọ́ ànú tí máa rẹ̀ àwọn tí máa rẹ̀ ní àdẹ̀wò ìlàbọ́sí ilẹ̀ Yorùbá ẹjẹ́ akọmukú ọmọ ẹwọ́ tẹ́ bá fẹ́ sílẹ̀ fún igbẹ̀ngbẹ̀n wọ́n máa kún kọ̀ọ̀kan ni tẹ́ àfẹ́jẹ́ wó kúmọ́ ẹ̀fẹ̀ sí ilẹ̀ wọ́n gbàgbé ní táwọn àgbàlagbà wí ni wọ́n ní gbò ní mọ́ kú bàbá tó bímọ yóò kú ìyá tó bímọ yóò kú ọmọ díẹ̀ bímọ ìyá dàgbà onú òtù dìkíríkà onú òtù kú bọ́lọ̀ ti dá nípa kọmọ wá kú ì ara àdẹ́wò tó ga ni jàmìnàdí tàbí mútàlá àárín rọ́bí yà tí ọmọ ẹrú kan bá sàláìsì ẹrú ọlọ́nkan ọmọ rẹ̀ kú kọ́ọ̀lá Allahu ta'ala ọba tọ́lá rẹ̀ gayọ́ ọmọ wá sọ fún màláíkà wípé kọba tún wọ́n lè àmdì ẹgbẹ̀mí ọmọ ẹrú mi ah, fọ̀yàkùnrin wọ́n ni kọba bẹ́ẹ̀ ni

انظروا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد ọya ẹlọ bá ń ẹrù mi kọ́lé kẹsàríjẹ lójú ẹsẹ̀ báhùn ẹwà kọ́ síwájú ìta rẹ̀ pé ilé ọpẹ́ kí lè wọ́n máa retí ẹ̀ jẹ́mà òfò sí ẹlòmí ìlàyé ló fò tí irú ẹ̀mọ́ ẹgbẹ̀rẹ̀ wálé jẹ̀ náà ó sì kọrí sójú ọ̀nà náà òfò kò gbó bẹ̀ ẹ̀rùn ọdún ìgbẹ̀yẹ ẹjá wá kí àrẹ̀fẹ̀ جاء في الصحيح ده مسلم من الحديث أبي هريرة عن طريق عبد الحسان أبي حسان الأعرج kọmọ kúfò lákọ̀ọ́kọ́ tí ń bá kejì kú ìbànújẹ́ dé ọwọ́ lọ bá àbúrò rẹ̀rọ̀ ó ní àbúrò rẹ̀rọ̀ àmọ̀hádìsì àǹtà àmọ̀hádìsì àǹtà bí hadìsì sẹ́mìnà sọ̀rọ̀sọ́lẹ́m tùsáyìrò bí àǹfúsànà mọ̀sánà àbúrò rẹ̀rọ̀ tó sọ ń pa tọ́mọ bá kú fún ìyàn báyìí kẹ́mì wọ́n fi lè mọ́ tún balẹ̀ ìbànújẹ́ ìpọ́ wà pọ̀dì máa tàlíyà bì náà ni ọmọ méjì ti kú fún mi báyìí àbúrò rẹ̀ wà nílá ọwà mú aṣọ rẹ̀ omi dáàmì ìsùlìjẹ̀nà gbogbo ọmọ tó bá kú tí ò tí bàrágà àwọn ni dáàmì ìsùlìjẹ̀nà ẹ̀yẹ ṣìgọ́rù lè máwòta àwọn gbogbo ọmọ kú mùsùlámì tí ó bàrágà ṣe kú bàbá ìjẹ́ mùsùlùmí yẹ́ sí jẹ́ mùsùlùmí dáàmì ìsùlìjẹ̀nà ni wọ́n jẹ́ kí n dáàmì ìsù ni singular ni dùnmùsù kí wọ́n bá mọ́ ń pè dùnmùsù ìtumọ̀ dùmúsù a máa jẹ́ dùwẹ́ ìbà tó ń sọ gírọ̀ tún tẹ́kùnmàlà báhárì látù fáríkù lè báhárọ̀ hátàyù fáríkù alhaya kòkòrò kan ní orí omi ní máa gbé yóò máa sálọ wájú yóò máa sálọ ẹ̀yìn kèé fomílẹ̀ àtijọ́ tẹ́mì ẹ̀bá tó bọ́ mọ́ kílò kọ kòkòrò tó àfá àbámà wà láì fún 10 mílíọ̀n náírà kílò rẹ̀ bárakàlọ́fì ọ̀rọ̀ parí kí ọmọ àbọ̀ kagbárí ẹni rí làfáì ìrùmì ni a máa ń pè bẹ́ ìrùmì ilẹ̀ àwọn àgbàlagbà máa sọ wípé ìrùmì lágbàjá ẹ má bù ìrùmì hmm. ní ó lù sí lù fúròmì rẹ̀ hmm. ìbẹ̀ ń sàlẹ̀ odò

ìròmì ìròmì tó wá póríṣìíríṣìí ẹjú ẹ̀lá ẹjú ẹ̀gbọ́n ilé mo ti mọ̀ báwọn mo dúpẹ́ ọ̀dọ̀ tó ṣe mí lọ́mọ oko ọlọ́run mo dúpẹ́ o tí mo sọ Yorùbá lẹ́kùn tí wọ́n gbọ́yé mo dúpẹ́ o ah, twelve oh five سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you.